ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإن إنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين ولا تطع المكذبين ودوا له تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زمين آه. كان ذا مال وبنين إذا تتل عليه آياتنا قال أساطير الأولين بنى اسمه ولا الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاب عليها طائف من رب ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حربكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها يوم عليكم مثل مستقيم فلما رأوها قالوا إنا لضالون بل نحن مهرومون ألم أقل لكم لولا تسبحون سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعد يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يقسف أنفاك ويدعون إلى السجود فلا يستطيعون خاشية خاشية أبصارهم تراكم ذلة وقد كانوا يدعون إلى سجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وهم لي لهم إن إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مقذوم لولا لولا أن تداركه نعمة من ربه من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقبل صلاة لله, الحمد لله ọlọ́run ọba tí ó ṣe náà fún wa láti ti pàdé ní ìrọ̀lẹ́ yìí ní orí ìtẹ̀lẹ́tọ́lọ́run alhamdulillah ọlọ́run ọba náà ni ọba tí à ń bẹ̀ pé kó jọ ọmọ wa ní ìbáradà wa sì wá ní ẹni tí yóò máa mú ọ̀rọ̀ lò bí a ti ń sọ àti bí a ti ń gbọ́ kó jẹ́ kí méjèèjì kó wúlò fún wa. ọba lè ṣe alékún yìí kí a ti kẹ fún anabi wa sallallahu alayhi wa sallam ti àwọn alẹ́ àti àwọn sàhábà rẹ̀ sallallahu alayhi wa sallam àdúgbò tí bá ń tọ́ ojú ọ̀nà rẹ̀ tó fi dójú ní àná abá ọ̀rọ̀ dídì kẹdùn ẹni pàbí anabi sallallahu alayhi wa sallam kò ti rí sí àwọn fòkọ́rọ́ àwọn aláìní nínú àwọn mùsùlùmí gbogbo ẹ̀kọ́ tí anabi fi bá wọn lò sallallahu alayhi wa táwọn náà fi mọ̀ wípé àwọn jámọ̀ nǹkan níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala tí wọ́n fi mọ ríra wọn gẹ́lẹ́ bí ẹni wípé nítorí pé àwọn ò ní yẹ òtítọ́ bá wọn àbí nítorí pé àwọn ò ní yẹ àwọn ò jẹ́ ní ọlọ́run ògíṣẹ́ ọlọ́run sallallahu ó fi àánú àti ẹ̀kọ́ tó lágbára ó fi bá wọn lò débi wípé àwọn náà wọ́n rí pé ọlọ́run sóore fáwọn náà bákan náà níbi sọlọ sọlọ́wà àṣàwáyé fún wa pé ó fẹ́ yàwó fún jùlọ ìdìbò máa bí jùlọ ìdìbò sì jẹ́ aláìní tó àsọtí ẹni tó yẹ pé òun ti ẹ̀rí nǹkan kan mú wá kọ́dà wọn ní kó mú òkà tí wọ́n sì látara àdúró lásán wa kò rí mú wá bí ànábì sọlọ́wà sọlọ́wà bí ànábì sì rí sí àwọn fùkọ́rọ́ òun nìyẹn àwọn fùkọ́rọ́ òun yìí náà ìlàfíà tó sọ wípé ó aláwa na ìsáànà takọ̀ yàrá mi lẹ́tà wàláwù àna ìsáànà takọ̀ yàrá mi lẹ́tà mọ́kítàrà ìlàdí ìnàkàlùfùkọ̀rọ̀ o mọ́kítàrà ìlàdí ìnàkàlùfùkọ̀rọ̀ مقتارا إلا دينك الفقراء لو أن الإنسان تخير ملة tó bá jẹ́ pé ọmọ ènìyàn fúnra rẹ̀ ni wọ́n ní kó mú ọ̀nà tó fẹ́ tọ̀ pé ẹ̀sìn wo ló fẹ́ mọ̀ sí káyọ̀ pé nígbà tí a ń bala ìwọ́ kẹ̀kẹ́ náà jókòó wípé ìwọ náà wá jókòó kó wá mú mi là tó bá wù ọ́ lógun àwọn ọmọ yàrá ti ń bẹ láyé لو أن إنسانا تخير ميلة ما اختار إلا دينك الفقراء ما اختار إلا دينك الفقراء ما اختار إلا دينك الفقراء àwọn olùsí ọba tí máa mú ẹ̀sìn mi Hmm. torí kò sí ẹ̀sìn tó pọ́ wọlé kò sí ẹ̀sìn tọ́ka wọ́n sí tó tayọ ẹ̀sìn ànábì yìí. لو أن إنسانا تخير ميلة ما اختار إلا دينة الفقراء ما اختار إلا دينة ẹ̀sìn wọn ló pọ̀ wọlé tó ẹ̀sìn Islam yìí.

nínú ẹ̀ náà almujahid fi sabilillah ọdún ẹ̀nà kọ́lọ̀ nǹkan bọ́ọ̀mù káàtà rẹ̀ nínú ẹ̀ náà anáàkì ẹ̀ńtọ́ lọ́fẹ́ àwọ yorùbá afáfá ntọ́ wà ní gbé kọfẹ́ ṣèṣì náà ọ̀rọ̀ lọ́fẹ́ àwọn oníkọ̀ọ́mọ ní sẹ́wọ́n ṣàjẹsí ìfẹsẹ̀ṣì náà ó dọ̀rọ̀ yàn lọ́rí ọlọ́run láti múgútú àrámọ̀rí wọn. so islam ní sọ gbogbo eléyìí ò lè rí oníbẹ̀ ẹ̀sìn mi ẹ̀sìn mi ò mọ̀ sọ fún ọ pé sí islam ló sọ fún ọ pé kódà pẹ̀lú àìní rẹ fẹ́yàwó. لَوَنَّ إِنسَانَ تَخَيَّرَ مِيلَةً مَا اخْتَارَ إِلَّا دِينَةَ الْفُقَرَاءُ مَا اخْتَارَ إِلَّا دِينَةَ الْفُقَرَاءُ Láàmù ní ọmọ fún gbàwọn nǹkan ẹgbẹ́ òǹgbẹ́ yìí pé mọ̀ wọ́rí, sábà sí lọ. àwọn tọ̀hún yóò mọ dẹ́rù òsì bọ́ ash-shaytanu ya'idukumul faqra. wa ya'murukum bil fahsha. yóò mọ dẹ́rù òsì bọ́ ìgbé tọ̀ ọfẹ́ àwọn gẹ́rí ó tún lọ mi yóò mọ dẹ́rù òsì bọ́ ṣùgbọ́n ìsáàmù sọ fún yín pé kò rọrùn tó pọ́n fàkírù àti fòkàrà. Ash-shaytanu ya'idukumul faqra wa ya'murukum bil fahsha. والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم يبا دروا سباي ويأمركم بالفحشاء يرسي ما قيل سكبل جاي افرعون ياو ولا تكوي ó sì ní girlfriend mẹ́rin. يعلمكم الفقر ويأمركم بالفحشاء الشيطان ما في سدر باي ويأمركم بالفحشاء

ìsìláàmù ní ẹ̀sìn tó pẹ́ àwọn fùkàrà wùlé ìsìláàmù ní ẹ̀sìn tó ṣe ìsìláàmù ní ẹ̀sìn tó ṣe ètò fún àwọn aláìní ìsìláàmù ní ẹ̀sìn tó kọ́ àwọn aláìní ní àwọn tí wọ́n ń ṣe tí wọ́n fi mọ́ ẹ̀rọ wọ́n mú lọ ẹnu ìsìláàmù ní ẹ̀sìn tó sọ fún àwọn aláìní pé kí wọ́n má tọrọ ìsìláàmù ẹ̀sìn tó sọ fún wa wípé tó bá wá tọrọ náà ká fún wọn níwọ̀nba tí wọ́n lò ó fi ànábì kọ́ wa ní gbogbo ẹ̀kọ́ yẹn. làwọn ọmọ ìsànà pàkọ yàrá mi làtà àkìmọ́rọ̀ ilá dínà kálífòkọ̀rọ̀ ọ̀. màkùsàrọ̀ ilá dínà kálífòkọ̀rọ̀ ọ̀. màkùsàrọ̀ ilá dínà kálífòkọ̀rọ̀ ọ̀. ẹ tó bá gbé àwọn olùsìn wá ní kí wọ́n mú ẹ̀sìn tó wá wò ó gbé ẹ̀sìn wọ́n mú ti islam lọ ah, ẹ̀sùn pọ́n wa léyìn láàmú ẹ̀sùn káwọn olówó rẹ̀ zàká fún wa ó kọ́ wa ní dáàmú ẹ̀ ṣe láti gbára lórí ẹ̀ ẹ̀sùn tí ànábì wo fojú pawá rẹ̀ ẹ̀sùn tí ànábì wo ti yẹ pẹrẹ wa àní mú ẹ̀sìn mi ju ẹ̀sìn àwọn fòkọ́ ló fi jẹ́ pé àwọn fòkọ́rọ́ ọlọ́pọ̀ nínú ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi míì olówó nìkan ní máa ń dúró sáfù wájú nínú àwọn inú islam ló dàtí rí pé ẹni ọba ọkọ dé mọ̀ yájọ́ sí kí ni o ìyẹn ọ̀rọ̀ wájú. yàrá ìfà kẹrọ ọ̀hún fà yàrá ìfà ọ̀hún fà yàrá ìfà ọ̀hún fà. وهم من هوله دم غفير وهم من هوله دم غفير يا الدنيا بأهلها تدور يا الدنيا بأهلها تدور بها الميسور يسعى والفقير بها الميسور يسعى والفقير Ìrànlọ́mà ìfòòrò yàtà wà ní pàkí. Ìsìláàmù ló jẹ́ àmọ̀ wípé ayé yìí èsì ayé olówó nìkan. Ìyàdúníyà bí ahàlíyà tàdúró. Àfáàní ẹrí ayé tá a wà yìí, ó ń lọ pẹ̀lú àwọn tí wọ́n ń gbé bẹ̀rẹ̀ ní ń lọ bí ti ń lọ sí ń bọ̀. Bí Halima ìṣúrò yásà wà ní pàkínrò. Bí Halima ìṣúrò yásà wà ní pàkínrò. Ẹ jẹ́ra tẹ̀ orí láyé náà ló ti máa rìn wọn fàkírù àdáláìní tó wọn lè sọ pé káláì ló kù láyé fún ọ ara bí ìwọ tí àlùmọ̀ ìṣú ìwọ tára bẹ̀ náà bí wọn náà ti lè kù láyé fún aláìní aláìní ò lè kù láyé fún Islam ń recognize pé àwọn èèyàn kan ń bẹ wọn mọ̀ di aláìní. ìyàlá àrùsá kò kọ́ ní kọ́sàmà tẹ àlẹ́ yìí yóò sì gbòòrò kọ́ ní lọ́wọ́ kẹfì rẹ̀. يصيبهم القليل أو الكثير يصيبهم القليل أو الكثير Ìsáàmù jábọ̀ yí pé àwọn arísìkí wa. Yàrá rẹ̀ kò kọ́dé kọ́sà mẹ́tì àlẹ́ yìí. Ọlọ́run ọba Subhanahu wa ta'ala ti pín arísìkí lé wa lọ́wọ́. Yusibuhum al-qalilu aw al-kathiru. Ẹlẹ́bí ń bẹ́ gbogbo tó bá wọn bá pé fún wọn bá díẹ̀ láyé. àwọn ẹni fòkọ́rá islam ti jáwọ́ ibi àwọn nǹkan ọmọ ẹbẹ díẹ̀ lọ́wọ́ fún wọn kọ́ díẹ̀ tọ́lọ́ wọn fún ya kò sọ pé kọ́ yẹ pẹ́rẹ́ kò ní kọ́ ọmọ lè tó sáfù pẹ̀lú wọn mọ́sálásí oníkẹ́ mẹ́jọ jókòó papọ̀ ẹ̀bájọ wà ní ájì ntí wọ olówó tọ́ wọ̀ ní ara àwọn náà wọ̀ bákan náà sáàmà tí mà sí ibùwà ìbàlàyà. bọ́lá ti wá pé ọ̀pápọ̀ so kò sẹ́nà ẹnìkan lówó kò wọ́n nígbà dẹ́wò kankan irọ́ ni òun mọ́ tó mú ni. fàlàyà fàlẹ̀kẹ́ bí irú wàlà sọ̀gì irun fàlàyà fàlẹ̀kẹ́ bí irú wàlà sọ̀gì irun. wọ́n gbà àwọn ọmọ fún ìgbà tí bàláyà kò fẹ́ ní kankan lẹ̀ àgbàlagbà ni àwọn ọmọ eke kò sáà tí àdánwò yọ ọ lẹ̀. wàkọ́ fẹ́mẹ̀ pèlè mẹ́fọ́ ibù wà ní bàláyà.

àbíbi sallallahu alaihi wasallam ọwọ́ àfi ìwà dáadáa ó fi bíríjì láàrin àwọn tí aládé àtàràwọn tàà lè. àbárò náà sí aráàmù jẹ̀mí rasulullahi wa huwa biha jadirun rasulullahi wa huwa biha jadirun. ẹni tí ọlọ́run wá dáadáa jù ní gbogbo ayé yìí. tó tún wá jẹ́ ní rẹ̀ jù tó fi wà dáadáa pé àwọn èèyàn yìí tí ó jẹ́ kí wọ́n mọ̀ ọ́lá oná ní anábíwá muhammad sallallahu alayhi wa sallam. yàrá fàkìrà ń fàyàzánù ìbẹ̀rọ̀ ahùn. yàrá fúkọ̀rọ̀ fàyàzánù ìbẹ̀rọ̀ ahùn. yàrá fúkọ̀rọ̀ fàyàzánù ìbẹ̀rọ̀ ahùn. wọ́n mi ní àwọn èyí jẹ́ mọ́ gọ́fìrọ̀. wọ́n mi ní àwọn. جم غفير وهم من أمره جم غفير ọ̀sọ̀fẹ́ níbi sallallahu alaihi wasallam kọ́bọ̀ ní òní ọ̀gá ẹni rẹ̀ kí ló fàbà sọ bẹ́ẹ̀ bó bá ti bá wọn olù àwọn aláìní lò sí yóò sọ ìjẹni rẹ̀ afáníyàrá fòkọ̀rọ̀ àti ìmọ̀ ń rí àwọn olùsí báyìí fayazunu ìzẹ̀rọ̀ ẹ̀hún. tí alẹ́bí bá wá rí òsì lójú wọn inú alẹ́bí inú wa ní dùn mọ́ yàrá inú rẹ̀ bàjẹ́ bóòlù oh, bóòlù bùkátà ẹni sì fẹ́ bí yá báyìí ó ní inú ànábì ọba jù bẹ́ẹ̀ dẹ̀ ni wàhún min haúlìhì jámọ̀ ngọ̀fìrọ̀. wàhún min haúlìhì jámọ̀ ngọ̀fìrọ̀ wàhún min haúlìhì jámọ̀ ngọ̀fìrọ̀. bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn tó wà ní ìkí ànábì tí wọ́n pa àwọn tó lọ kíkà ànábì sallallahu alaihi wasallam ọgọ́rọ̀ wẹ̀ 99% wọn fòkọ̀rọ̀ wọn so a rí pé ní ti hasnu ìyàní husnu tí ànábì ọmọ rí lórí wọ́n ti kí orí pé ọ̀gọ̀rọ̀ àwọn tó rọ kíríkà rẹ̀ fòkàrà òní mélòó ni fún mélòó ni àgbẹ̀ ní àwọn tó rọ kíríkà ànábì sallallahu alaihi wasallam tàbúrò bá ti rí wọn tó bá ti rí òsì yẹn lójú wọn ibi ànábì ní dùn látara kẹ́ sáfàkọ̀ àánú tí ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. ọwọ́ ni wàyà dé ọrin nàdá hatta idha ma. wàyà dé ọrin nàdá hatta idha ma. kàfàún qama yàlú surura. kàfàún qama yàlú surura. kàfàún qama yàlú surura. ẹ̀sùn bá ti wá ní àwọn olùsìn tá à ń sọ̀rọ̀ wọ̀nyí anábì máa ń bẹ ọlọ́run ọba fún ìkẹ́ rẹ̀ gbàgbé ànádà àwọn máa ló fẹ́ ẹ̀rí pé tí ewé ẹ bá lọ sórí oko láàárọ̀ ẹ̀rí pé ewé ẹ̀ bá wọn àwọn omi kan lórí ẹ̀ ilẹ̀ Yorùbá pé Iri. Ah, ẹ́ èmi ìrì ìrìkọ́ ẹni ẹni ìrì ní sẹ̀ ẹni gangan gan ló wà lórí ẹ̀ ah, ànádà rò so ànábì yẹn ni I ìmọ̀ ń béèrè fún kí ọlọ́run ọba tó jẹ́ pé ìgbà bá wá ó lè má pọ̀ tó bá ti á béèrè yóò mọ̀ wá béèrè pé ọlọ́run àwọn àwọn fòkàrà yìí bá ń sàánú wọn títí títí títí yóò fi tí nǹkan yóò fi kárí bẹ́ẹ̀ dùn kálù. wáyé bí òun ní nàdá àtà ìbámà kàfàhùn kọ́mọ yálò sòrò. kàfàhùn yálò kọ́mọ yálò sòrò tí kan bá ti wá di pọ́kárì gbogbo wọn inú ànábì ọ̀sẹ̀ wàá dùn ànábì inú rẹ̀ dùn àfùkàtì àwọn fòkànlá ọba tó bí àbùkátà wọn. jẹ́ ànábì ṣe nínú yẹsẹ̀ ọlọ́hu àlẹ́. yòókọ́ símù hùm ìdájà hùn gọ̀dá hùn wáyọ̀ fẹ̀rọ̀ hùn bèè wà ó wà àfírú. wáyọ̀ fẹ̀rọ̀ hùn bèè wà ó wà àfírú. ويوفرهم به وهو الغفير بين كتاب دي وجه وافو النبي صلى الله عليه وسلم يقسمهم إذا جاءوا وجاءوا نعم صدوا أبا نبي بيان يقول بيت مقداد صدى كوتي النبي مولولي أفواره so gbogbo nǹkan ẹ àníbi ìrẹ́ni kò sí nǹkan tó tóbi lánàá bí tí ò ní pé láàrin wọn ويطرهم بي ويطرهم بي وهو الغفير ọba ti le tó wọn tí ò bá ti pẹ́ àníjọ́ gbé fún wọn yóò sì fáwọn ẹ̀yẹ́ gbà ẹ lọ́ọ́ rẹ̀ máa lò ó. Wàyàbáàbùhùn ìdálàmìyà ọ̀zádà. Abúlé ìṣe sọ́mùrì gbogbo tá a sọ nípa níbi nípa sísí ẹ̀ka sọ nípa òfin kọ́ra. Ìlà àṣìhábì wà òmù kẹfìrún. Ìlà àṣìhábì wà òmù kẹfìrún. Wàyàbáàbùhùn ìdálàmìyà ọ̀zádà. Wàyàbá ربهم إذا لم يلق زادا àwọn fùkárà àwọn aláìní ìdá lọ́mù wọn ní káwọn lọ bá fún mi ní àṣàrí yóò wá gbé wọn ní pípẹ́ lọ bá àwọn sàábéjì. ìlà àṣàbí kẹfì rùn ìlà àṣàbí ìwà òmù مثلهم يزيد صبرا إذا قل الطعام وصبر إذا قل الطعام وصبر ìdá kọ̀lá tọ̀ọ̀mọ̀ wá sọ́ọ̀bù. àbẹ́sí ilé kọ̀lá ọ̀sán àti wọ́n ti dé mọ́sọ́ ìdákọ̀lá tọ̀àmù wà sọ̀bùrù. Àbúrò sọ́lá ìdákọ̀lá tọ̀àmù tó ń jẹ́ bá kéré wà sọ̀bùrù. Àlébì ni mo ń gbàgbà bára jù pé ẹ̀mọ́ òde ẹ̀sà lọ jẹ́. Ẹ̀rí ẹ̀kọ́ báyìí bí. Àlébì ni yóò ń gbà ó náà máa ń ṣe sùúrù lórí ebi. Gẹ́lẹ́ tó ṣe ń pa ọ́ láti ẹ̀bí láwọn ọ̀dẹ́gẹ́ ni káwọn náà máa ṣe sùúrù. Kọ́dà túdù tí a máa ju tiwọn lọ torí pé tó ń jẹ́ bá kéré nígbà míì. صلى الله عليه وسلم تمر أهلة شهر فشهر تمر أهلة شهر فشهر وما في بيته نار تنير وما في بيته نار تنور وما في بيته نار تنير àníbi sọ tàmúrù àhílà tó ṣáàrù oṣù àmà ilé fàṣáhárù oṣù kejì ó tún yípo bá wà máa fi báyìí náà rùn tẹ̀lé rùn wà máa fi báyìí náà rùn tẹ̀lé rùn tí ó sì ní rúlé ànábì fún di oṣù méjì pé wọn ò dáná lé ànábì oṣù méjì yípo kò sí oúnjẹ tí wọ́n ó sè làwọn ó bíé tó o kìí ṣe pé eh, eh, àdáwà kúkú jí àràbí náà gbádùn ara oṣù méjì yípo wọn ò gbóúnjẹ kaná lórí ànábì sallallahu alaihi wasallam. lahu wa li halihi tamurun wa ma'un ala hadha tatabati shuhur ala hadha tatabati shuhur anáwẹ̀ sálám kò sóúnjẹ sílé wọn jẹmọ́ ẹ̀dá kò ẹja mú sùúrù pẹ̀lú sí ẹja mú sùúrù mọ́tòrí pé oṣù kan bọ́ fẹ́ra mọ́nà jẹ́ àrámù in ń ṣe ọ́ kò tó tàbí o

وما في بيته نار تنير وله ولآله تمر وماء تمر وهلة شهر فشهر وما في بيته نار تنير وما في بيته نار تنير ọjọ́ ìjọba ìtàlọ́ rẹ̀ wá túgbọ́ sọ́rọ̀ inú wa sọ wá jẹ́ yí ipe à ọbẹ̀ ọ bụ máa ń fi jẹ sàárì ẹjọ́ kẹta nígbà àti ẹgbẹ́ first week Ramadan àti ẹ̀rí nǹkan sè tàbí àti mú sàárì àwọn àkókò tó ẹni lọ sí gbogbo ayé oṣù méjì ní òfin òru kí ní تمر أهل تمر أهل ثمر وماء على ذات تبعة شهور على ذات تبعة شهور لهو ولعله تمر وماء ìjẹ́ ànábì wa ń jẹ fójú oṣù méjì yẹn dàbí nù tó bí àjẹsí lọ́kọ̀ọ́kọ́ ẹni bá tẹ́lẹ̀ ó jẹ́ àbí lóde sí sínú àìsí ìsà àmójá sí sínú kẹ ìsà àfitàfità bínú sínú ìdí ànábì wa ń jẹ nìyẹn. làwọn wọ́n ní àmì támọ̀rún wà mẹ́rún. ìjẹ tábàrún ń jẹ dàbídò wà mẹ́rún yóò sì mú mi sí ó ti jẹun rẹ̀. aláàbò wá tó rẹ̀ mọ́ bọ̀ ṣé wá ṣe bọ́ọ̀lù kíkọ́ àyè bá ànábì ló ní mọ́ni à wálé àhálì yìí táwọn ìyàwó ẹ̀ náà ń bá a jẹnu. támọ̀rún wà mẹ́rún. ẹ̀yin obìnrin wa bó o ní báyìí. ẹ̀ẹ́dẹ̀mí gan-an wọ́n ti bẹ̀ kò fẹ́ ja lórí ẹ̀ lásán ni kọ̀m̀pléyìn ìjà ó jáde lé sí ìyá ọmọ ká máa sábà nù àmàlàmọ́nú báyìí o láì bẹ ja àti ìgbọ́pá àti ìsọ̀rọ̀ ẹ̀rẹ́ kọ́mọ́ àtẹ́já ń bẹ̀ àwọn ah, ìjẹ̀rú ilé wa o ìjẹ̀rú ilé ilé wa o. Ah. làwọn wálé áàlì sábàrún wà máa ń. òtún mọ́lá ti gbé ànábì ní tọ́lọ́rọ́ ti wà ní ìjẹ̀dá nínú àtòmì yìí òun rọ́ọ̀bẹ̀ gbé kalẹ̀. على هذا تتابعت الشهور على هذا تتابعت الشهور على هذا بس هو داي على هذا الحال تتابعت الشهور يواني وسوا غوري وسو وسو غوري وسو كيف صار كده بيجد kìí lọ́sẹ̀ méjì kìí sọ́tún kékeré oṣù méjì aláhàdá tàtàbà àti ṣòro ibi olóṣèlú àti ẹ̀ tó fi lọ gbàṣẹ báńkì àfà ebi wo ló ti pọ̀ tó fi ń gbá àwọn èèyàn lójú ẹ̀ tó fi ń sọ pé tó fi ń wá lẹ́ńkà ní jòsì àwọn ilé kí omi ebi wo ló ti pọ̀ lè kí tó fi ń wá sí ní jòsì ẹlòmíì ebi seven thousand seven thousand kò kálẹ̀ ẹ̀rọ ọlọ́gbàṣẹ́ ní bírì ó lé lọ́nà ọmọ pé bí ń pa ebi wo lọ́pọ̀. على هذا تتبعت الشهور على هذا تتبعت الشهور أفر ونحن إذا مضى يوم علينا ونحن إذا مضى يوم علينا بغير تفكر تفقه فيه نفوره بغير تفقه فيه نفوره بغير تفقه فيه نفوره. ẹgbẹ́ àjẹta àfọ́pá mẹ́jà ọ̀sán alẹ́ láhánú àwọn tiwa. ibà máa ń dán yà alẹ́ iná. bí ọjọ́ kan bá lọ fèsì lọ́jọ́ kan náà gbèsè ayé rẹ̀. na yìí tàbá kúrì bí ìnà kúrò. lórí ìdàfà kúrì. pẹ̀lú wípé bá kúrì ìtànúrú. ìyàgbẹ́ tí rí agbẹ́ ọ̀ láfẹ́sẹ̀ orí fákíà àwọn èso orí mú orí jọgbà. wọ́n ní asáǹkì gbé òkèlè òkèlè lẹ́yìn ah. mo ti dọ̀gẹ̀rẹ̀ ti pẹ́ <laughs> eh, mo ti mú ọ̀sẹ̀ ti pẹ́ ìdí ìjà àpò ní ọdún yìí. ìdí ìlọsọ ẹlòmí ìdí pọ̀pọ̀jà ní eh, ilé ọkọ̀ ìdí mo lọ ṣọ́pìláìtì lọ́dún yìí. Ah, ah. àwọn tí ló ti ń parí lọ. ìyàwó tí ló ti ń parí lọ sùpàrọ̀ lọ́gbọ́n la fẹ́ lọ agodi gáàdì báyìí. àfààní قضى يوما bi بغير تفكري فينا ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ariwo wa bẹ̀rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ wa bẹ̀rẹ̀ ẹlẹ́rìí wà láì sí gọ́ọ̀mẹ̀ntì lẹ́jẹ̀ lónìí kì í ṣe pé kò ló ń jẹ òjọ́ jẹ ṣé àmàlà ẹ̀rẹ́sì ẹ̀bà fùfú ẹ̀ gbogbo báyìí jẹun irọ́ ọ̀rọ̀ wípé ìgbà kan mo bá ti máa ń jẹ ọ̀nà àpàlọ́ra máa ń jẹ àwọn àbẹ̀rẹ̀ tó jẹ sáwá nìsín ìlànà ìwọ́pọ̀ sí o ṣe lójú ọlọ́kà yìí wàhánà ẹlòmíì olóògì ìmọ̀ orísun ọ̀gá àbúrò ọ̀sán tó lọ́mọ mú ọtí mọ́mú náà míìkì kan lálẹ́ kan ní míìkì kan lálẹ́ kan míìkì tí òrí lórí ògì ńlá ni wọ́n pọ̀ sí o. orí ká obìnrin ni o. àà sáà ti ń dúpẹ́ láì. wọn àánú ìbá àbàdà ọ̀yá òmùrùn àlẹ́ iná bẹ̀rọ ìrìtàpá kùnrin fi ìnàbúrò. بغير تفاكه فيه نذور تنوات الصنوف فهل شكونا تنوات الصنوف هل شكرنا وتلك على مواعيدنا تدور وتلك على مواعيدنا تدور وتلك على مواعيدنا تدور Tàbákọ̀ bí àgbèsà ayé ti àkọ̀láwọn sàábà sọ́jọ́ra. So, ìtàwọn sàábà bàdà tẹ́ pé ebi àti ikẹ̀ ń gbádùn rẹ̀ gan ìsìlámù tí bá se gbẹ̀ igẹ̀ ìbá ti ríṣẹ́ iṣẹ́ wo lọ̀rọ̀ rí eh tí wọ́n se jáàbù igẹ̀ ìbá ti jùlọ ìjáàbù kí ni jáàbù fìdí ṣé jáàbù ti sọ́ọ̀bù kára rẹ̀ ẹlòmí wà láyé orí ẹ tẹ́sí fúnbìnrin ní ìgbéríga àti ìbáṣẹ ti nìkan bìnà báwọn náà ṣe gbé ìbò tó ẹ̀ka ti rí ní gẹ̀gẹ̀ náà ibi tó wà náà lọ́wọ́ hmm. tó orí nìkan báyìí tó gun ọlọ́run bá kára àpé dáadáa kan bọ̀ yóò jẹ́ tiẹ̀ wàhálà yóò jẹ́ tiẹ̀. lágbàdá sì dẹ́bi sílẹ̀sì lágbàdá kọjú sílẹ̀sì lọ ìdánlọ́run ọba lóun ò ní fọ wàhálà àgbẹ̀rẹ̀ tó dẹ̀ kò lè fà á fún ẹlòmíì wà máa wo owó ẹlòmíì ah, kò sáyé ọpẹ́ fún kẹ̀kẹ́ ah, ìyá ìjọ yẹn dé o ọdún ìwà lé o ọmọdé ọmọdé ọmọdé ọmọdé amọdá ti ṣe àwọn ẹbí kìtà ti pé ah, àá tàdáwà àti sùnú ọ̀f. tàdáwà àti sùnú fúnfà ẹ̀rìn ṣàkárò náà. àwọn àjọ ànábì àjọ àwọn sàábẹ̀ ìfàárí ṣàkárò náà sábà dúpẹ́ ni. tàdáwà àti sùnú fúnfà ẹ̀rìn ṣàkárò náà. وتلك على مواعيدنا تدور lórí máídà mọ̀wáídù máídà ó sì ń rí mu wẹ́mẹ́ wọlé ẹ̀kọ́ njade. ewúrẹ́ fún ẹ̀ ìrẹsì bó ṣe wọ́n tó ọlọ́ni máa rí gbé bí rẹ̀ pé ó sì kọ̀kọ́ sí ṣe é ṣe wọ́n rẹ̀. láwọn oúnjẹ fried rice تنوعت صنوف فهل شكرنا وتلك على مواعيدنا تدور وتلك على مواعيدنا تدور tí a ti ń rí àwọn nǹkan kọ̀ọ̀kan tá a fi ń lòṣẹ̀ mi tí àwọn òjẹ́ra kò sẹ́ni ẹgbọ́n jẹ̀dà bínú òṣèlú láti ṣe ń sáàrin ní wa lónìí kan náà wọ́n fẹ́ni kò ní kò sí tí mo lè jẹ́ lé kàn mú mi dàbínú náà ló kákù àtomi kan náà wọ́n tó ti bẹ́ẹ̀ atúnrojú ọlọ́run káàkiri. Tànà wá àti ìsúná fún àlè ṣàkárúnà, wà tí lẹ́kà àlàmà wá ìdìnà tàbí olóòrùn, wà tí lẹ́kà àlàmà wá ìdìnà tàbí olóòrùn. Ẹ̀kọ́ tí afẹ́ká kọ́ ní pé ànábì sallallahu alaihi wasallam. Ó ti bá àwọn olùsìlò yìí, àwọn olùsì ayé àwọn sálàfù, tí a rí àpújú lọ́dọ̀ wọn afẹ́ ẹ má lè rẹ ní ọ́fẹ́ ẹ tòsí tó wọn nínú wa mọ́ ìyẹn ah, fẹ́ yàwó kò rí òkà mú wá kò rí òkà mú wá aṣọ òpó méjì lọ́rùn ẹ̀ ah, ah. tó ń tiré àtún kọ́mílẹ̀ recession àtún pariwo ọlọ́run à ń pariwo ọlọ́run ó jẹ tàárọ̀ kọ̀fẹ́ nìkan ni òsì mẹ́ọ̀ ń pariwo ọlọ́run kò sí àyè tó fi lè dúpẹ́ fọlọ́run rí kò sí náà ẹ mẹ́jẹ̀ á dábàá o bíbí láì lọ àṣìkò kọ́hár ìwọ̀n bá ń tí àwọn amú náà ní àfilẹ̀ ìparí tààmúlò ànẹ́bí pẹ̀lú àwọn wo àwọn fòkàrà ah. kó wá mọ̀mọ́ yìí pé náà ìwọ náà nínú abọ́rọ̀ ni ìwọ náà wà yóò ti mọ ni yóò mọ nítorí wọn bá fi wá jẹ́ pé òsì sí bàbá ẹ̀mí àti ẹ̀ náà ká fi sùúrù pàdé ẹ̀ ká mọ̀ ẹ̀ rántí pé ànẹ́bí náà ó yí dé oṣù méjì ó lé èéfín òru nílé ànẹ́bí wa Muhammad èyí sí àsọjù ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe déédé ni àbí ọlọ́run kọba ní sàlékún kí a ti ọ̀fà nẹ́bí náà ó jẹ́ àwọn náà káwọn ẹjọ́ tẹ̀lé ànẹ́bí wọn náà gbẹ̀dẹ́ náà àkúlù máa tẹ̀sùn àwọn ọ̀nà àfẹ́sílẹ̀ wàlákùn والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير àbí aláà nínú àánú ẹ̀ àwọn ṣáàjú ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn ó gùn fún wa ọlọ́run jẹ́ ẹ̀mí wọn gùn fún wa ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn fún wa